151 وما كان لمن الجن أن يحب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد عن بلغتنا شهر رمضان فقفل منا ما قدمناه فيه من الصيام والقيام وآتن لنا الختام اللهم اجبر كسرنا على فراقنا شهرنا وعد علينا أعوامنا عديدة وأزمنة مديدة ونحن وجميع المسلمين في أتم صية وعافية واجعله شاهدا لنا لا علينا اللهم اجعلنا فيه من اتقائك من النار واجعلنا فيه من المقبولين إلى الفائزين يا رب العالمين اللهم ألف بين قلوبنا واهدنا فبيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم وجعلنا شاكرين لنعمك مسلمين بها قابلين لها وأتممها علينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وثقل موازيننا واقف إيماننا وارفع درجاتنا تقبل صلاتنا واغفر خطيئتنا اللهم إنا نسألك فواتح الخير وخواتمه وجوامعه وأوله وآخره وظاهره وباطنه والدرجات العلى من الجنة اللهم إنا نسألك أن تعرف بجرنا وتضع وزرنا وتسلع أمورنا وتطهر قلوبنا وتعزنا فروجنا وتنور قلوبنا وتغفر لنا ذنوبنا ونسألك درجات العلى في الجنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسمائنا وفي أبصارنا وفي روحنا وفي خلقنا وفي نقلتنا وفي آلنا وفي معيانا وفي مماتنا وفي أعمالنا وفي أسناتنا ونسألك درجات الهدى من الجنة اللهم جنبنا منكرات الأخلاق والأعمال والآواء والأدواء اللهم قنينا بما رزقتنا وبارك لنا فيه وألف علينا كل غائبة لنا بخير برحمتك يا رحمن برحمتك يا رحمن برحمتك يا رحمن إنه من سليمان وَمَا كَانَ لنبي أن يضل وَمَن يضلل يات بِمَا قَلَّ يَوْمَ الْقِيَامَةِ ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وبئس المصير هم درجات عند الله والله بصير بما يعملون لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أن هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير الحمد لله رب العالمين الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم kutulu ma òyìnbá ìlẹ́ka nínú kìtàbì àkàrùbá ní lálá ìtàhálà bìtìlá wá sí ní wátàkàtúfá ní alifa sí ní wátàáfúsọ ní màáníhù àyínnáwó ní ní àfúlánì ní àmánì. أتقوم ما في الذي القراءة أفضل من المسجد الجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر وألف منها نهي ألقوا بها وعدوا ألقوا بها وعيدوا ألقوا بها قصاص وعبار ألقوا بها عبر وأنصال وهمز مئة حلال وحرام ومئة تسبيح ودعاء wọ́n sì kájú wọ́n sì kú náà sì Bismillah. na one hundred fifty one. dín Ángà tó sọ. وما كان لنبي أن يدل ومن يدل يأتي بما ضل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يسلمون أفمن اتبع رضوان الله فمن باء بسحة من الله وما واو جهنم وبئس المصير كل درجات عند الله والله بصير بما لقد من الله على المؤمنين ebe ga-akata mụrọ tụ nae ahụsidi yatụnu wale ihe mụrụ ahịa kehie yị aka ihe anyị aye mụake bwatma anyị a-anụrụ eabụawaana-asa bateụ nụsi eba

dúpẹ́ lọ́dọ̀ o àwọn rọmọdánà ọjà fúnni ìdájì mélòó lọ́dà lónìí a tún ti bọ́ sínú ìlà mẹ́ta tó fẹ́ ọlọ́run oríire wa bá ní kọ àkọọ́lẹ̀ rẹ̀ kọkalẹ́. Ah, a ti bọ́ sí àsìkò kan pàtàkì wọ́n pàtàkì gbogbo olùṣiṣẹ́ eré pátá ọlọ́run fún iṣẹ́ eré ṣe látẹ̀yìn wá ẹ̀yà àmọ́ ẹ̀dúpẹ́ fọlọ́run ká tún tẹ̀síwájú ń bẹ̀ gbogbo àwa tó wájá sí pé ó ṣẹ́kù ibi tá a kù sí tá a mọ̀ àwọn àbàbá wa ní òòrùn tó kù lókè wọ́n ká sọ ọ́ sáá a ti bọ́ sínú àwọn ọjọ́ pàtàkì báyìí àsìkò ọlọ́run ń gba àdúrà láwa ẹ̀ àsìkò tí ilẹ̀kùn tí bá sílẹ̀ iná láwa ẹ̀ bákan náà yá sóríire oríire ayé àti tọ̀run. àwọn ọ̀pá wa lọ́wọ́ bá ní sàlékún ìtàn fún wa àti gbogbo àwọn tẹ́lẹ̀ jọ ti fẹ́ ìsìlámù pọ̀ àti gbogbo òkú mùsùlùmí. gbogbo wa náà lápapọ̀ sí àgbẹ̀ báyìí ọlọ́run bí a ní ìbọ̀lẹ̀ rẹ̀ gbàgbà ẹ̀rọgọ́rùn kan ọdún sì sùn àwa bá ń bẹ láyé yìí ká tó wá sọ pé ẹnìkan ó pè sàlámù aléèkùn ó wá yẹ kí gbogbo wa náà láti tó wà ní èkùn sàlámù ọgọ́rùn ọdún ó bẹ̀rẹ̀ pé wa. ó nígbà nígbà ọ àti sún mẹ́lẹ̀ ọ náà yá wọ́n bá ti pé àmọ̀ tẹ̀síwájú a ní àwọn ìkéde afẹ́ tí wọ́n bá nípa ó dàbí wọ́n bá kà tán tó bá fi yá wọ́n tó kà yóò عليكم ورحمة الله وبركاته إن شاء الله àtọ́sọ́bà ìfún àgbàjọ zakat zakat tówó zakat ẹran ọ̀sìn zakat ohun ọ̀gbìn àti zakat ohun ìṣèlé fẹ́ni tí ọlọ́run bá rọ̀ lọ́rọ̀ sílẹ̀ èyí tí kò ti yọ àwọn olùgbé lọ́wọ́ sílẹ̀ tá a mọ̀ sí ẹlẹ́kàá

Umar Muhammad Kana, Alhaji Abdullahi da bàbá wa alága ẹ̀ka ìjọ láti ìsànlọ́gbà then akọ̀wé ṣẹ̀yà fún Islam and then ajánájàgà fún ìjọ láwùjọ. ìkéde kejì ẹ̀yọ̀ abẹ́ sí tó gba àwọn ìfìlà ní kéde kájọba tó bá jáde lẹ́yìn ìkírun ọdún ìfìlà rẹ̀ ramadan sọ lẹ́yìn ó sì ti máa jẹ́ sílọ̀dọ̀ àwọn akọ̀wé tó wà fún ìjọ ìgbàlódé ọlọ́run ọba yóò fún wa ní ọ̀pọ̀ tó ń bá ìkẹ́sì nípẹ̀lú àgbà àlàáfíà ẹ̀kẹta ìṣàlá wàlúùlà adéjọ́dúpẹ́fẹ́ tó jẹ́ ti ìlú òwò èyí àgbà wa dé ìkọ́sílù bíi ọgbọ́n táyọ̀ àtàlágbé

ayélujára ti ń bẹ̀rẹ̀ ìlú ìwé lọ́kùnrin wa lọ́kùnrin wa lọ́lẹ́ ilé àtúnyá àgbà ọlọ́run bá yóò máa kàlí fún ọmọ tí wọ́n yàn nǹkan fún ọ lọ́sọ̀rọ̀ àwọn àmì ìrọ̀tọ̀lá. ọ̀yẹ́ wá ṣe kò ń gbé orí rẹ̀ tó ká tó bọ́ sínú tó tí tó ṣe wá lórí bíbèsè ayé wọn ó ṣe máa náà ni wọ́n fẹ́ sọ̀rọ̀ láàrin ẹ̀tọ́ tí ń bẹ fún ọkọ ìyàwó àti nígbà fún ìyàwó lọ́dọ̀ ọkọ. àwọn méjèèjì gan-an àwọn ni àpèjúwe rere bó bàbá wa fẹ́ kí àwùjọ wa kó jẹ́ àwùjọ Islam a gbọ́dọ̀ rí pé ẹ̀tọ́ tọkọ ó ń ṣe é eto ẹ̀tọ́ ìyàwó ó ń ṣe ẹ jẹ́ lọ.

ìdájọ́ nípa ìsìláàmù ni àwọn àròlé mẹ́rẹ̀ẹ̀rin yẹn á ń ṣe wàhálà àtọ̀sán àtòrí wàhálà ni lórí ọlọ́run gbà fún ọlọ́run gbà fún wa náà wọ́n gbà fún ọ. ọ̀la ọ̀la. lọ́bìnrin kan bá dé lọ́nà bàbá wa náà ni wọ́n. láti pé làwa bí parí tàbísírì tàn àwọn ìwọ́n sì jókòó ohun tí wọ́n jókòó sí náà ni pé àìmọ́ ẹnìkan tún lè ní ẹ̀dùn ọkàn o báyọ̀ ọkùnrin o báyọ̀ obìnrin o ní wọ́n jókòó sí ìṣòwò kankan jẹ́ ń gbà ń bẹ́ ìmọ̀ nígbà gbà ń bẹ́ ojú owó lọ ìlànà ọlọ́run obìnrin yẹn wá bá sẹ́yìn pẹ̀lú nígbà tó wà ní ẹni tí ń gbọ́ ìkìlọ̀ àwọn èèyàn obìnrin náà wá sọ pé. láàrin ní ìwọ aláṣẹ gbogbo múlù. máa ọkọ òun ló mú wá o. ó ní nítòun ọlọ́run ò rí pé ọkùnrin kan ọkọ òun mo fẹ́ẹ̀ ṣe ọkùnrin tó lọ́lá tó ọkọ òun. lẹ́yà bí ìkùlẹ́yà òkàn ìbẹ̀rẹ̀. wọ́n lọ rí pé gbogbo òru ní sí dúró tí ọmọ yẹn náà sílà sílé mọ́. ويظل gbogbo ọ̀sán yìí sì fi gbáwẹ̀ ọ̀bẹ́ ẹ̀dá ọjọ́ kan sí. nígbà tó ṣe náà ni wọn ò wọ́n gbárùn. kìí jẹ́ ẹ̀gbọ́n òun sì ní ìjọ kan a si maa kan lọ ṣáà máa gbárùn lọ́sàn-án a sì máa kírun lórí. ìgbà tí ìmọ̀ ìgbọ́ olóbìnrin yìí obìnrin dáadáa ni abẹ́ àìgbọ́n tó obìnrin tí ọ̀fà wàhálà fún wa.

ní àbá sólè tí ọ̀dọ́ ń ti ń jà àwọn ọlọ́pàá tó ń sìn ní nígbà àwọn ọ̀bá rí àrùn ọ̀nà jẹ́ wá nítorí màmú wa lòun tó fi kí obìnrin obìnrin dáadáa yìí o ọ̀wọ́ á sọ ìdájọ́ ọkọ rẹ o ọlọ́pàá a máa kírun lóru a sì máa gba àwẹ̀ kódà kì í fẹ́ ẹ̀dá ọjọ́ kan sí láì gba àwẹ̀ lọ́rùn ní ọ̀kàlẹ̀. obìnrin wa ń gbọ́ dákẹ́ ó retí bóyá ìmọ̀ràn ọgbọ́ àgbẹ̀yé ọ̀rọ̀ obìnrin sì lójútì obìnrin tí àwa lójútì ọ̀dà o. ọ̀ya. ìrìn àkọ́sọ́. wọ́n lóbìnrin tí o lè dìtì bí ọjọ́ ọ̀lọ́bẹ̀ ni ọbẹ̀ tí ò níye ọbẹ̀ bá àfihàn sí ọba dìde ọba lọ. ọ̀pọ̀ ọ̀la káàbù. káàbù ní ẹ̀gbọ́n yá àmúra mi. káàmì ọ̀la ìgbòmí ilẹ̀ onye ní òun fẹ́ kẹ́ fura sí ọ̀rọ̀ obìnrin yìí o ẹni tó jókòó ti ímẹ́lì ni ó ní mo fẹ́ kẹ́ fura sí o ẹ kí èyí ń tọ́sọ o ó lọ kọ ọ̀hún a máa kí èyí lónìí a tún máa fọ̀sọ̀ bí àwẹ̀ ó sì ìmọ̀ràn ní pé ọ̀rọ̀ tó wíwì sọ̀rọ̀ kò ní kò rí bẹ́ẹ̀ ni àgbo tó ń àbọ̀sẹ̀ nǹkan kò sí abẹ́ àwọn. Ah, ah, káàbù ní ẹ̀gbọ́ olóbìnrin ọdún kò tí sọ̀rọ̀ pọ̀ nínú abẹ́ fèsì. lọ́wọ́ padà. bàbá àtàkùn ẹ̀ bọ́ọ̀lù bá ti rí gan ni ọṣọ ó dàbẹ̀ ni pé wọ́n ń fún un ní òní ìṣe pé ọkàn pòye fóun ni lá mọ́lẹ̀ gan kí ní ìṣẹ̀lẹ̀ láàrin ọkọ rẹ̀. àdájú Ó ní pé tó jókòó lọ́dọ̀ ó ń sọ fóun pé ẹjọ́ ọkọ

ó ló sì jẹ́ ẹ̀dọ́ ọkàn fóun pé owó ìgbà lòun ń fọṣọ sọ̀rọ̀ tó wò fún owó tí mo ìgbà ń tó ń gbèsè pé ìgbà ń ṣe tí òun rí nǹkan oṣù tóun ó retí ọkọ tọkọ ò ní wá òun tún ṣe é wọn ó ní ìjọ wá sọ fún ọgbà rẹ. báyìí báyà ìyá sọ́ọ̀tì á àjá. tó mọ́rù a sì máa gbọ́ mọ́ràn wọ́n bá ní ọlọ́ bá ń pe ọkọ ẹ̀ wá ọkọ bá dé ó sì bí léèrè ó ní ìyàwó ẹ̀ wá ọpa ń tì gbogbo òru gbogbo ọ̀sán ṣé bẹ́ẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni ó ní bó ti rí gan bó ti rí gẹ́gẹ́ ni ó ní dá. àkọọ́lẹ̀ ìgbà méjì ti bẹ̀rẹ̀ náà ìmọ̀lù bá tún wá kọjú sí káàbù sẹ́yìn tó lọ́wọ́ ló ń fún wa lọ lè gbọ́dọ̀ máa ta ẹnìkan dànù wọ́n ta dànù ní ọlọ́wọ́ ó fi ṣàtọ́nà aṣáájú nígbà ọkọ rẹ níbẹ̀ yẹn ọba tó kọjú sí ìmọ̀ràn kọjú sí káàdì ìgbà bóun láti wá sí wọn lè wọ lọ̀rọ̀ iye gan ìmọ̀ràn wo lọ fẹ́ a. ó ń jọrí pé ọ̀rọ̀ àwọn méjèèjì ọlọ́run ti yí ọ pọ̀ ju òun tó wà ní orí àga àmì lọ. ọ̀kọ́ rẹ̀ àbúrò ìmọ̀ ìlera ọkùnrin láti káàbù náà yà tún dákẹ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ẹ̀yin máa yẹ kẹ́ ẹ ṣe àlàyé ẹ̀yin yẹ ṣàlàyé ẹ̀yin ni àmírù. ìmọ̀lù bá ní. àǹtọ́kùtù àlẹ́yìnbá pàtàkì ìyá ní àlàyé náà ló wà. ó ní pọ́ yọ̀ǹda fún ọ. múdàjọ́ ṣe rò kó yẹ ká ṣe obìnrin bá wá pariwo ọkọ rẹ̀ pé. ọkọ wọn yasin yasin lóru yasin lọ́sàn-án ó ń fò ní kírun ó ń ṣé ni ṣé ká kírun mọ́ ni àdúgbò má gbáwẹ̀ kí ló kí ló rí sí. àyèmí àárọ̀ sàájà àmọ́láṣọ nàìjíríà sàlájò ìwádìí ìyọ̀rọ̀ bí agbóhùn. àṣọ náà ẹ̀dá àṣọ náà. ọlọ́run wá fún káàbù yẹn ó fún un lóye ó ní ẹ̀gbọ́ ó ní sọ ẹ̀mọ̀ pé ìyàwó mẹ́rin lọ́lọ́run ṣe lẹ́kọ̀ọ́ sí sáńdé àdúgbò ẹ̀kọ́ ni ẹ̀yin àmírù ó ní bẹ́ẹ̀ ó ní ìmọ̀ràn tí ó wá sí lọ́kàn nínú ìtọ́sọ́nà ọlọ́run pé ìyàwó kan náà sì ni bàbá yìí ìyàwó mẹ́rin ló sì yá ni lágbára bá wà ó wá tẹ̀síwájú. وإني أرى أن عليهم ثلاث مثلات هي رابعتهن. Ọlọ́run gbà wípé lápèjúwe ìyàwó kan mẹ́jọ wáyé òun ló sì kẹrin àgbà bẹ́ẹ̀. ìyàwó òkèta látàrí àyàmì ọ̀rọ̀ àyàmì ìlúùnà. Ṣùgbọ́n àwọn obìnrin mẹ́ta tí ò tí ì dé o. ká gba ọkùnrin ní ìmọ̀ràn. Àwọn obìnrin mẹ́ta ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta ẹ̀ta àwọn ìyàwó tí ò tí ì lóòrù lóru ọmọkùnrin náà sílà ọ̀sán tó bá fẹ́ẹ́ gbà àwẹ̀ lọ́jọ́ mẹ́ta ọmọ gbà. ọmọ lọ́hùn ṣùgbọ́n obìnrin kan èyí tá a ti rí ká sọ fún ọ àfáà àtòrú kan kan ọ̀sán kan ó fi wọ́n já fún kọ́mọ̀yìn náfìlà lórí ìmọ̀ lórí kẹrin ìmọ̀ ó sì mọ̀ gbé àwẹ̀ ní ọjọ́ kẹrin náà ọjọ́ mẹ́ta sì kọ́ máa fi sínú kọ́ máa fi gbà àwẹ̀ ọjọ́ tóbìnrin yìí kó fi ilẹ̀ fún ó sọ ọjọ́ eléyìí ilẹ̀ òru ẹ̀ kó dóòtú ọ̀sán rẹ̀ gbogbo ń tọ́kọ bá ṣe lọ́sàn-án lọ́dọ̀ ìyàwó kọ́ ni ó ṣe فقال عمر lórí ọba ṣe báyìí. wàlláhi bẹ́ẹ̀ lùkàlẹ̀ ní ẹ̀yà àbáyé. Ah, ọlọ́run ló ti búra o. ó ní làákàrẹ̀ rẹ ti àkọ́kọ́ kejì wọ́n ò lérò bó bí ìdájọ́ bí ìdájọ́ ò ní tẹ̀sí ni wọ́n bá. ìgbìyànjú ń ìbáṣọ. mọ́rin ni ǹjẹ́ láàfihàn ní ajẹ́lẹ̀ ń bo ni orílẹ̀-èdè ta nù ọ́ sí wọ́n náà tí ìyàn ní ajẹ́lẹ̀ ń kan mọ́rin ẹgbẹ́jú wà nù wá sáyìn báyìí ó ní wọn láàrùn lọ sí ọlọ́mọ lọ nítorí pé òye tí ń ayé. wọ́n ń bá a bí ilé ọ̀bá tó kọ́kọ́ ó fura o lọ ọ̀sẹ̀ tó ìyàwó náà kóun náà fura bóyá ti ọkọ tó yẹ kó ṣe fún ọkọ lóṣù ní ẹ̀tọ́ tó yẹ kó ṣe oníkàlùkù ló lẹ́tọ̀ọ́ ni ó sì máa béèrè ẹ̀tọ́ ẹ̀. ọ̀rọ̀ tí a rí kà yìí tá a sì gbọ́ yìí tó ń lọ yẹra ìtọ́nà ń ṣe lẹ́tọ̀ọ́ ẹjẹ́ ó ní ìtọ́nà ń rí tó fi ṣe bẹ́ẹ̀ ẹ bá ń tẹ̀ ẹ́ ń ṣe ilé ọ̀nà tò ó kì í sára o abẹ́lọ́run ìgbésí ayé wa jọ́rọ̀ àlọ́run níjẹ́ tí lè wọ́dà ló tá a bá sì déta náà náà mọ sí èso wa àtọ̀sán àtòrí wa níjẹ́ ọ̀dà ló àwọn àtọ̀rọ̀ ìkí àtìgbè sáná bíi pé sọlú àlẹ́ ní láyé padà sínú ọ̀rọ̀ ọlọ́run ونعتقد القرآن تنزيل ربنا بسم الله أعوذ بالله من الشيطان الرجيم وما كان لنبي أن يغل ومن يغل يأتي بما قل يوم القيامة توفى كل نفس ما كسبت وهم لا يظلمون قل وأنت وما كان لنبي أن يضل Ọlọ́run ó ń ṣe àfọ̀mọ́ fún gbogbo àwọn tó fi ṣẹ́rẹ́ sáǹpì wọn lánàbí Ọlọ́run gbogbo wọn ló kó pọ̀ rẹ̀. Ọlọ́run ní kò tọ́ ala ànábì kan tó ṣe jàǹbá

gbogbo ọgbẹ́ abúlé lọ́sẹ̀dára ṣe láyé lọ́gbàjúmọ̀ ń bẹ̀ bí wọ́n ṣe kárí bíbí nù wọ́n wà ń làbọ̀ náà ọ̀jàgà ọlọ́run lẹ́ni wọn bá ṣèjàgbá lórí nǹkan náà wọ́n ti jẹ́ àìsàn àmọ́ yóò dé gbàgbé nǹkan náà o. Nígbà tó wá bá olùlọ́yọ́ sí máa kájàpá. Ọlọ́run ní lẹ́yìn náà, a ṣe ẹ̀sùn ẹ̀kúnrẹ́rẹ́ fún ẹ̀mí kọ̀ọ̀kan lórí tó bá ṣe ń fẹ́. ọlọ́run bá àmì sí ẹ̀rẹ́jẹ fẹ́nìkan nítorí ilẹ̀ ọmọ ọlọ́run ṣe alábòsí ó ó ṣe àbòsí léèwọ̀ fúnra rẹ̀ ó tún wá ṣe léèwọ̀ láàrin gbogbo àwọn ẹ̀dá lónìí ni a mọ́ ṣàbòsí ọlọ́run ọba ẹjọ́ dídájọ́ tí ó bá ọlọ́run ọ̀pá aláṣẹ èyí tí wọ́n kàn ló tí wọ́n tí wọ́n ṣàwò rẹ̀ wọ́n tún kan ìkejì padà. adìẹ kan tó sàkàn lórí tí ń ṣẹ̀jẹ̀ alágbára rẹ̀ náà. wọ́n adigun àìjáàmà ọlọ́run ọ̀pá rẹ̀ gbogbo náà kọ́ ṣàfihàn padà. ẹnu bọ́lá ń fẹ́ lò ní o tó ti ní káwọn ẹranko dìde o wọn ò lálẹ́ ìjà náà fẹ́ ń lọ o wọn ò sì ní mẹ́tò owó fi ránṣẹ́ o ṣùgbọ́n ọlọ́run fẹ́ gbẹ ẹ̀sùn lára wọn fún ẹni tí ó ń rárá sọ́rọ̀ ẹnìkan jẹ sẹ́ni mọ̀ pé ó ń lọ́nà dépò dépò àwọn ẹ̀dẹ́ èèyàn. ọlọ́run ní ẹni rárá bá ṣèjàǹbá ìjàǹbá tó ṣe yẹn nìkan yẹn yóò gbé wá tí wọ́n lábọ̀ lọ́rùn tí ò ní yóò fẹ́ bọ́ lẹ̀ka ṣe bọ́ àjàgà náà. na tó ń wọn ò ní ṣàbòsí o nǹkanukú wa náà kájìnà ṣàbòsí o ẹ sọ. àbámu ní bàbá ìwà lọ́wọ́. ọlọ́run wá gbé sí ìbéèrè ọlọ́run ní ìjẹ́ ẹni tí ń tẹ̀lé ọlọ́run tó bí pé ń sí ní í ṣe. bá àdìsọ́ wá lè ṣàfijọ́ rẹ̀ bí ẹni tí ó ṣẹ́rí pẹ̀lú ìbínú látọ̀dọ̀ ọlọ́run. Wọ́n máa wá òjà ánìyàn. Ẹni tó ṣe pé yá àgbẹ̀mọ̀ ni ó kó ń tiẹ̀. Àwọn ní àpadà sí ìgbésí rẹ̀ ibi tí wọ́n padà sí ó burú o. Ilé ọba dé sí yá àgbẹ̀mọ̀ orí bí ire dé sí o. ẹ̀dákun ọlọ́run wàásù fún wa o gbogbo ìjàmbá ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa wọ́n ń bẹ o ẹ̀sọ́. ọlọ́run ní gbogbo ẹni tó bá ṣiṣẹ́ ni yóò ní ipò lọ́dọ̀ ọlọ́run ẹni ọba ṣiṣẹ́ rẹ ipò ẹni tó yẹ wà náà ẹni ọba ṣiṣẹ́ ipò ẹni tó والله بصير بما يعملون gbogbo ń dáǹṣe lòun rí ọ̀pọ̀pẹ́pẹ́ ìgbà yìí ń ṣe ọwọ́ ìgbà yìí bẹ́ẹ̀ dáa fẹ́ wàá níta tó gbogbo ẹ̀ lọ́dá délẹ̀. wọ́n gbà ń bá wá délé yọ ṣàbámọ̀ pé irú ọjà wo ni ọ̀tà fún un jàǹbá ọlọ́run ní gbogbo ohun tí ẹnìkọ̀ọ̀kan ń ṣe lòun rí o. síwájú pàá òun ọlọ́run ti ṣe ìdẹ̀ra oore fún gbogbo mọ́mìnì ìdẹ̀ra tó ń ṣe fún wọn àtìkẹ́ tó ń kẹ́ ni pé òun gbé òjíṣẹ́ ìdìde nínú wọn òjíṣẹ́ ọlọ́run fẹ́ pé nínú wọn náà ló ló ti fa òjíṣẹ́ yẹn lọ. Yàtúlóra ìrèrè ara ìlú. Ṣé nǹkan àwárí ọlọ́run fún wa pẹ̀lú ìlọ́dà? ilé ìlọ́dà ilé ìlọ́lọ́run yóò dà. Sísè fáwọn ọ̀nà kò ní di dídé sọ̀sọ́ náà. Ọ̀rọ̀ tó ń fi ìmọ̀ síra mọ̀ wọ́n àti ìmọ̀ ọgbọ́n. Wàyí dáàbò mi ò kọ́ni ìròyìn àti ìgbọ̀lá ayé ìgbòmí. Ọlọ́run ti bẹ́ẹ̀ ní síwájú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o. ká tó ń gbé òjíṣẹ́ dìde sí wọn wọ́n wà lójú ọ̀nà àrùn kánò náà tó fojú hàn dé gbangba. àwọ̀dá mẹ́ ọlọ́ni ṣe bí gbogbo ọ̀gá tí mo sì bàbá bá yín ẹ̀yin tẹ ẹ̀yin mọ́mì mi. Ọlọ́run ní ẹ̀ṣẹ̀ tó pa Mùsùlùmí bàbá ìlọ́pọ̀ ẹ̀ṣẹ̀ ìyẹn ti ṣẹ̀síwájú fóun tó wá sí ilé ẹ̀sán díẹ̀ fóun tó fẹ́ra ẹ lórí. ẹ wá ń sọ pé bóun ní ilé ìfún wa bóun làgbé wọ́n ìfún ti wá. Lọ́rin àná ìsọ̀fún àgbẹ̀ ọ̀dọ́ orí náà ló ti wá ọ̀rí lẹ́fà ọ́. إن الله lágbára rẹ̀ jẹ́ ká dúró báyìí ká fi kàṣírò a máa ń díẹ̀ díẹ̀. tó ẹ̀yin ẹlẹgbẹ́ wa àjọ máa tó àtẹ̀yìn kọjú sí káwọn فهلوا إلى ما تعلمون قريبا من أراد ولا يوجد إليكم wọ́n ní wọ́n yóò sọ́là làmọ́ fòkè dá sí kò sí fásù àmọ̀láhù yẹ́wọ́ mọ̀ bá dìrì. nígbà parí àìsè wáyé ni ogun fún àwọn amúnmìnì ńbẹ̀ nínú àwọn nǹkan ìkógun ọrọ̀ ojú ogun kan náà dáa ní gbogbo onye ní wọn ní wọn àgbà nípa lọ́dún bá dáàbò lẹ́nu àmì ìdá o. ṣùgbọ́n ihe adélé tí ìwọ̀n àmẹ́lì ni wọ́n onye kọ́ àwọn nǹkan nínú nǹkan olúwa ṣe fún un bámú yóò tà ń nà áàdó nílẹ̀ àmì ìyá ìkọ̀bìlì nínú ẹjọ́ tó wọ́n sọ díẹ̀ nínú ìyẹn rẹ̀ tọ́ba tọ́ba àwọn ṣe fún wọn. ó ní wọ́n fún àwọn ànábì ní nǹkan márùn-ún tó ń kò sí ànábì kankan ń fún lọ́kàn nínú àkọ́kọ́ ni pé ó ní ó ní ní ánímù ọ̀làmùtà ìlàlẹ̀ ó ń tá a bá jẹjà tá a kẹ́rù tá a gbogbo ọjà bá gbé àtẹrù àtẹrù ọlọ́lọ́ ń ṣe lẹ́kọ̀ọ́ fún òun Muhammad pé ọjẹ́ nílò ń ilé àdínkọ̀bù ni kò sáyẹn bí ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ ṣáájú tí àwọn bá lo ogun tí wọ́n bá jẹjà gbogbo tí wọ́n bá kó dé pẹpẹ. a tó ti ní ní wọn kò bẹ wọn wà máa retí ìmọ́lẹ̀ kan tí ó ti sọ́nà wá tí wọn lẹ́yìn wá ti wá ti sọ́nà wá yóò kó gbogbo nǹkan tó wáá pé wọn ò rí kíní tí wọn lọ èsì yẹn atẹ́gùn ni ó ti lọ wọn bá nǹkan kan bẹ̀ mọ́ ayẹ́kọ́ náà ń gbà bá tún onírò ẹ ṣẹlẹ̀ nígbà tí musa ọmọ náà ó wà lójú ogun ọmọ náà ọmọ jẹ fún ànábì musa ó ní musa mú lẹ́yìn nígbà tí lọ kéwọ́ lọ́dọ̀ hímírù tọ́lọ́ ti sọ pé

lọ́lọ́ orí ìgbé ọjọ́ kan nínú àwọn ẹrú wa. Ọlọ́run láti bá wí agbálọ́rọ̀ ẹ̀kẹ́ kan látọ̀dọ̀ àwọn ọlọ́run. Láti máa ìlú àwọn ọ̀làfọ̀ onímọ̀ ohun látọ̀dọ̀ àwọn náà wọ́n ṣàlékún náà wọ́n ṣàlékún ọmọ fún wa wá jẹ́ ìmọ̀ àmọ̀lù. ọmọ ṣe ní mà tí ó takò wá lórí ègbé ni fẹ́ni tí ó mà ṣoṣo tí tí nígbà méje lórí wọn sọ ọmọ ọmọ tí takò náà sọ̀rọ̀ nípa ìmù nǹkan a kó bọ̀ lójú ìgbà tí musa àti yusa ò wá bá hídírù tán anábì musa oníkọ́mọ kí wọ́n máa lọ ilé òun ló gbé pẹtulẹ́tì lọ́wọ́ ní máa lọ ẹlọ́mọ ẹlọ́mọjútó lé ẹlọ́mọjútó lé ẹlọ́jẹ̀ lọ́dà ẹlọ́mọjútó ìgbà tó wá yá gan-an ogun tí musa ń jà lọ tọ́lọ́run òfin kọ́ yọrí ẹ̀ sí kú fipá. ànábì ìṣáù lọ́lọ́run fún láti yọrí ẹ̀ lálùbárí kan náà bó ṣe àfáà ọpọ́n àfáà lé ọ̀tá àfáà lẹ́nu gbogbo ọ̀nà ní kòránù ti sọ pé ó ṣàkọlé àfáà torí gbà tí àsìkò tí sọ àfáà ọlọ́run sì kọ́ nígbà آتنا غداها نعم baa arábùsù ọha ọlọ́run ní jẹ́ ká gbàgbé o. wọ́n bá o torí ti ń jẹ́ táṣírù fún ká ṣàlàyé lọ́nà bá nọ ti mọ̀ wá ká ṣàlàyé ká ní àgbọ̀dọ̀ fún ọmọ oúnjẹ ká jẹun o ìrìn bọ́mọ tó wá rí. wọ́n ní ìyẹlẹ́ ẹ̀mọ̀ pé nígbà tá a débi àkàkà kan. wọ́n lẹ́nu ni mo gbàgbé nígbà mo gbàgbé ẹja sí. ó di ìlera rẹ̀ lórí ó ní kò sì sí gbọ́jẹ́ ń gbàgbé ẹ̀jẹ̀ àṣetánì ní ọ̀jẹ̀ rántí. bẹ́ẹ̀ ni tí kan wù ní pé lóṣù yá ìgbà wọn méjèèjì ni ẹ gbàgbé kọlọ́fẹ́ àǹtàlá ẹni náà ṣe wọn létí ẹ ṣe wọn ní létí tí n bá ṣe ẹ̀gbàgbé náà ń kọ́ ó di ọ̀rọ̀ ní mo gbàgbé ní mo gbàgbé ni àpẹẹlẹ kì í ṣe ànábì ọlọ́run tẹ́lẹ̀ ọlá ìdínà tó ṣe fún Musa àtàpínlé tó ṣe fún lọ́lọ́run ti wọ òun náà lẹ́wọ́ ìjẹ́ ànábì ọlọ́run táwọn ọmọ tí ma bá lè máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ìgbà tí Musa wá kó ìlàyé tán Musa ò wá ń lọ ogun náà ìdojúkọ àwọn káfíìnì wọ́n wá ń gbẹ ogun yẹn lọ títí títí ilẹ̀ wá fẹ́ sún ní sọ̀rọ̀ bá sọ fọlọ́ wọ́n bá dojúkọ òòrùn ó ní ìwọ òòrùn ó ní áńtì màmúrà wàá ní màmúrì ó ní sátìmọ̀ ń bá ẹlẹ̀ ọlọ́lọ́run lọ́ba mi lábẹ́ ó ní ìwọ òòrùn náà bó òòrùn tí ń lọ tó ń lọ wọ̀n àti ọlọ́run nìkan ó ní ṣùgbọ́n mo bẹ ọlọ́run pé kó dá ọ padà wòrùn kó sọ fún ọ kó lọ padà sẹ́yìn kó o sì dùn ó dáhùn ọ gbọ́dọ̀ wọ̀ títí táwọn òfin tọ́lọ́run èsì fáwọn oníjẹjà lórí àwọn káfíìrì lòun lẹ́gbó aago méje aago mẹ́jọ oòrùn tún ṣe gbàgbàgbà. títí ọlọ́run ti fún yíṣàwó nígbèjà ọ̀rọ̀ náà ni wọ́n ti ṣí mọ́nú àwọn márùn-ún tí òòrùn ọ̀ tó òòrùn jáde nítorí wọn lóòrùn ọ̀wọ̀ ìgbà márùn-ún lọ́sọ̀rọ̀ àwọn wọn kà sí yíṣàwó náà nígbà wá fẹ́ lòrè o wọn wá parí wọn ogun wá wẹ́rí

a pé àwọn góòlù ńláńlá àwọn kan ti fojú sàn án ti gbé pamọ́ wọn ò kó sí ara nǹkan tí wọ́n gbà pé àwọn rí ni gbogbo orí ẹsẹ̀ pọ̀ tó ó yá ẹ̀tọ́ lọ́wọ́ ọ̀wọ́ tí àwọn yín àwọn yìí wọ́n tò àwọn ẹlẹ́jọ́ wọ́n awọn báyìí àwọn náà lẹ́yìn wọn musa wa ń bọ̀ wọ́n lọ́wọ́ ń bọ̀ wọ́n lọ́wọ́ gẹ́gẹ́ bí àṣẹ bó ṣe bọ ẹnìkan lọ́wọ́ ọwọ́ òǹtọ̀wọ́ ọ̀bà ṣe é símọ́ lára ọwọ́ musa ó ní nínú àmú ẹni tó jáde ṣe bẹ́ẹ̀ àwọn kan ti ṣe bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ ọwọ́ rẹ̀ kò ṣe yọ mọ́ ọmọ wa gbogbo àwọn tí ọwọ́ wọn mọ́ oṣù wọn lẹ̀ ọwọ́ bẹ̀rẹ̀ sí pé ọkọ̀ ni ó ń ṣe ìdánwò Ohun tí à ń sọ lọ yìí kákẹ́kọ̀ọ́ ń bẹ́ o. Tí jẹ̀mọ́ kan bá dàrú nǹkan ó lè ṣọlẹ̀ ni pé aṣáájú wọn ṣèjàmbá tàbí kẹ́rọ ẹ̀yìn wọn ṣèjàmbá mọ̀dánà ń bá fẹ́ kí àwọn aṣáájú ọmọ lọ dáadáa táwọn ìròyìn náà ń lọ dáadáa nǹkan wọn lọ lọ gẹ́gẹ́ ànábì àwọn tí wọ́n gbé góòlù lálá ẹ̀yin lẹ gbé góòlù jẹ́ kájú ọ̀gbà ẹ lọ gbé wá bọ́ọ̀ lọ gbé wá góòlù lálá wọ́n tún wá gba gbogbo ẹ̀pẹ̀ wọ́n á sórí pẹpẹ náà ni ìmọ̀lẹ̀ ọlọ́run yẹn wá wá wá kó lè ẹ̀kọ́ tó a rí bí àwọn èrò ẹ̀yìn bá ń ṣèjàǹbá kì í jẹ́ kájú ọ̀gbà bọ́sàájú náà bá sì ń ṣèjàǹbá àwọn èrò ẹ̀yìn kò ní í jẹ́ kájú ọ̀gbà. níbi tá a ti lọ ó ní nǹkan ogun níta kókò ojú ogun ànábìwà mọ́nà àfẹ́lẹ́ òun lọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún. kò jẹ́tọ̀ fún àwọn òjíṣẹ́ tó ṣáájú nínú wa kó gbogbo nǹkan ìkàlẹ̀ kò tí pásítọ̀ àmọ́ráwò kan ọ̀bà wa rí mọ́ ẹgbẹ́ ìgbọ̀n bá jáde kọ́lá báàlì nọ́ọ̀sì àwọn kan bá ní a máa ń ṣe wàhálà ń ẹ òní òní òní iṣẹ́ ìjẹ̀bá láyà bá dé láyà wá dé olúwa ni wà máa ká náà rí nábì ní ìyáyà gúlà kò tí ẹ̀tọ́ sáyẹ́ǹdì kan wọ́n yá ń bàjí ní nábì gúlà àwọn àmì wa ọ̀rọ̀ tó wáyé láìpẹ́ yìí wọ́n wá ń fi àwọn ẹ̀wù táwọn òjíṣẹ́ máa ń wọ̀ lẹ́lẹ́wù mẹ́rin ni lọ́lọ́run ń wọ̀ wọ́n sì bọ̀ mẹ́rin kó lọ́rùn wọn. àwọn fẹ́ẹ̀wù tọ́lọ́run máa kọ́ bọ́ lọ́rùn àwọn tí ó jíṣẹ́ òun ni àyíkáṣíbù kò fi wọ̀ tọ́wọ́ àṣírídìtì yóò yóò là bọ̀ lọ. gbogbo owó tó ń lò rí àwọn àtẹ́bí ẹ̀ náà ń tiwọ́. ẹ̀kẹ́jì ní tí máa bọ́ lọ́rùn wọn ìyá nẹ́tù wọ́n iṣẹ́ yàǹdá kò sábà ní ìtọ́jú tí iṣẹ́ yàǹdá. tí wọ́n wá ẹ̀wù ìyá nẹ́tù tán wọ́n wà láwọn wọ́n la ẹ̀wù alikitimaasi ká fi ṣe ọlọ́run pamọ́ ká bẹ̀rù èèyàn ká má jẹ ìṣàwọn olùdíje bẹ́ẹ̀ wọ́n sọ ọlọ́run náà ní ẹgbẹ́ bẹ́ẹ̀ ọlọ́run wà tó fi wọ́n bọ́ ẹ̀rù yẹn wọ́n wà wọ́n ní ẹ̀rù tàbí ní èdè ẹni tó jẹ́ ìṣẹ́ ọlọ́run gbogbo ẹ̀wù kẹ́rin gbẹ́ o ah! sí gbọ́ o.

Ah, wọ́n bọ́ ẹ̀wù yẹn lọ́rùn wọn wọ́n wà wọ́n lẹ́wù àtàánà ọgbọ́n. náà ọlọ́run wá oṣù tó kí àgbogbo ànábì ọ̀nà gbogbo wọn lórí ọlọ́run wà máa káàánú ní nábì ní ìyárí àbúlà kò tiẹ̀ tọ́sọ́nà bíi kan tá a bá

ṣeun afẹ́fẹ́ ẹni a ṣàlàyé ntọ́nà ń sọ nípa gbogbo àwọn tọ́wọ́ ń fẹ́ wọ́n ń jalè wọ́n ń ṣèjàǹbá ìgbà tí wọ́n mú mùnìyàn nílẹ̀ àwọn ọba kan rẹ̀. gbogbo àwọn náà pé gbogbo àwọn a ni wọ́n sọ wọ́n búra pé ah, ah, àwọn àìjalè o ṣùgbọ́n ọmọ àbúrò àwọn àkọ́jú sàràkà àyẹ̀tọ̀ ọmọ ìyá kan náà ni wọ́n ọlọ́mọ kan. tóun náà ti jalè ń ṣáájú ní ṣúgbà ní ń tọ́ka sí wọn tí wọn mọ̀ pé iwájú ẹ̀ làwọn ti dúró Yusufa ọ̀rọ̀ yẹ gbóná lára rẹ̀. Ìgbésílẹ̀ ọ̀pamọ́ra. Ọ̀pamọ́ra. Àti bàbá lọ́rùn. Àdébì Yusuf Alé Sàlá, ó pa ọ̀rọ̀ ńlá ọ̀tẹ́ lọ́rùn. Ndọ́wọ́ pàdé sí ni pé a ń tún ṣẹ́rù màkánà. Ó lẹ́yìn èèyàn ó ṣòro bá gbé. Bẹ́ẹ̀ ni. ohun tí Yusuf àti ìjọ náà tí wọ́n wá kà ọjà lè àwọn báàlù nìbọ̀sì yìí náà wọ́n ní dàbí Yusuf àti wà ní ọmọ kékeré bàbá rẹ̀ àgbà kan wá wà lọ́dọ̀ bàbá wọn ní Yusuf ń táwọn ọba kan ìwà tọ́ka sí mi ìgbà àìgbọ́n rẹ̀ náà ti gba ìyèjò míì èrè ojúgbé ọkọ̀ ìwà wo ń tẹ́ pè nílé ọlọ́run nínú ẹni fún ọ ọlọ́run ó ṣe tásíà gbogbo àwọn òjíṣẹ́ o ọlọ́run ní wà máa káàmì ìnàbí yìí ìnàbí yìí ó kọ̀tọ̀ sí ànábì kan gbogbo ànábì ló kópa. áríyàgùnlá tó ṣe jàǹbá yàwúùnù fílígà ní mẹ́sì tó yẹ pé òjíṣẹ́ ọlọ́run yóò wà ṣe jàǹbá níbi nǹkan tí wọ́n kó bọ̀ lójú ogun. Bàbá Sọ́ọ̀ṣì ló bì ní Sọ́ọ́lítà ẹ̀yìn èyí ẹ má rò wò náà. Àfíìkì rà àti bíríbì náà yìí. yóò ìlàríbùlù ò ní pé wọ́n fi ìjàmbá wọ́n ti ń sì lọ́jọ́ ànábì Muhammad ẹni ọlọ́run pọ̀ mọ́ ṣákáṣáká ẹni ọlọ́run lọ jẹ́ ìyẹn rẹ̀ ọlọ́run lọ jẹ́ ìyẹn rẹ̀ wọ́n máa ká náírà nábì ní ìyáyà gbìyà kan kọ́ sí ìjàmbá ọlọ́run tó ń ẹni wọn bá ṣèjàmbá yáàtì nìmọ̀ gbàlùyà ya ọmọ ẹni kì í rámọ́tì ìjàmbá tó ṣeun yóò gbẹdẹwájú ọlọ́run nígbà ìjàmọ̀ ó ń dìmọ̀ lára àmì ìlànà àwọn àyáwò nítorí wọ́n lámọ̀ lọ́run báyìí gbogbo ẹ̀yin ó ṣọwọ́ ìbẹ̀rẹ̀ ọlọ́run ẹ mọ́ ṣèjàmbá. ẹ̀yin bíríkìlà ó ní àmírù sáà dáhùn sí pé òun dáhùn ọjà bíríkìlà ni wọ́n. ẹ̀yin bíríkìlà ni wọ́n bá nígbà ẹ̀sìn ìgbà fẹ́ lọ sínáìtì mẹ́jọ ọ̀pàdé ẹ mẹ́jọ yóò kù lọ o ẹ padà fẹ́ni tọ́bẹ̀ ìṣẹ́ wọ́n ní kọ́ lọ́wọ́ ọ̀dọ̀ wọ́n o. Pàmò ń ní yóò ti di wọ́n ní ẹgbẹ́ esmin ti gbogbo ń jẹ́ parí ilé ẹ̀sìn bá lọ ẹ̀yìn èso ìwọ̀n mẹ́ta àpòjú mẹ́ta ní ọ̀parí ẹ̀ ẹ̀ǹkan láì bí láì ní nígbà ẹ parí tán gbogbo nǹkan tún ṣẹ́kù nílẹ̀ ẹ dá padà sẹ́yìn ọ̀bẹ̀yìn iṣẹ́ o ó kúkú sẹ́fìn tẹ́ ẹ a ṣèyà bẹ́ẹ̀ tẹ́ lóru wọ́n á dúdú àlùkà náà wọ́n ó jì mọ́ yín lọ́rùn ó mọ́ yín lọ́rùn àjàgà nígbà tí mú àwọn hàn àlùmọ̀ jára ẹ máa fún ẹ máa ẹ máa ẹ máa fún ra wọn lọ. Thank you. قالوا أمين وما يظلمني gbogbo ẹni ọba ṣe jàǹbá yóò máa yálàyà ọmọ ìfìyà ọmọ sí rẹ wọ́n sì mọ ọlọ́run yá ìjà mi ó gbé níwájú ọlọ́run àmì làálà wà láàrú lókè ó ó ọlọ́run òyìnbó wọn iná ọlọ́run ìdákan mẹ́jọ àti ìjàmbá o ìyá àtúbà ń kọ́. ṣé ìwà túbá ọjà pọ̀ ilẹ̀kùn túbá wà ń títí pàápàá nínú mẹ́wàá àwẹ̀ àwẹ̀ òru mẹ́wàá tó kù ẹ̀yà pápára gbolẹ̀ fọlọ́run ọ̀sẹ̀ tí ọ̀sẹ̀ nínú wa o ọlọ́ni ara ẹ̀ ná o ọlọ́ni ara ẹ̀ ná ọ̀sẹ̀ tí ọ̀sẹ̀ jàǹbá o ọbẹ̀ ìrọ́lẹ́ ọkọ ìyàwó. yàwó méjì ìyàwó mẹ́ta nínú bébì kẹlẹ wá ń ẹni ara yọ̀yà lọ́jọ́ ìyàwó ó ó ṣe agbára ìpamọ́ ó lè bá àrìlò lọ́dọ̀ ìgbọ́fẹ́ràn tó ń jàgbá ni ó kó o tún dá o alikari ìmọ̀ yàtí láyò láì bàtà sáwò láì àwọn bàtà kóòtù máa wọ̀ já ọ̀rọ̀ láì àwọn bàtà kóòtù máa wọ̀ já ọ̀rọ̀. ẹ̀yà tún bá o lọ́dún ìṣẹ̀lẹ̀ tó ń bẹ̀rẹ̀ lórí ìdáhùn yìí ọ̀sán ìdáhùn. A ti kó pọ̀. ìjàmbá náà ni kòlókò méjì olúwaníwà lórí ẹ̀bí ló ní ẹjẹ́ máa gbọ́ káṣù máa bẹ̀ lọ́run ọlọ́run ó béèrè o ọlọ́run ó béèrè o ẹgbẹ́ àbẹ́ ẹ̀gbọ́ ẹwí àbẹ́ ẹ̀wí olúwaníwà lórí ẹ̀bí ló ní gbogbo ẹni bá ń ṣèjàmbá yáàtì bímọ gálílà yẹn mọ̀lìkì yàrá mọ̀tì ìjàmbá tó ṣe wọn ó dì mọ́ ọlọ́run ó gbèdé wájú ọlọ́run fún máa tún wà fáa tún lè nà kù sí ẹ̀rí nǹkan ọlọ́run ọba ọba tí ń sọ̀rọ̀ ẹ̀ tán pé ọlọ́run lẹ́yìn náà wọ́n wá ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀sùn fún ẹ̀rí kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ jàmbá ọ̀gẹ́rùbù jẹ̀sà àtúnmí náà wọ́n mọ́ bá naa, fún lájọ̀sán rẹ̀ wọ́n kásà láti ń tó ṣe àmì ìlà tí tó ṣe ń ṣe wà ó mú láàyè síra àwọn àṣẹ ń bá. ń ẹni tó wá tẹ̀lé ìyọnú ọlọ́run sáàtọ́ hà tó tẹ̀lé tọ́lọ́run ọ̀làmúyà gúndà tí ó sì jàmbá tó bọ́lá ń dúró lórí gbogbo nǹkan bọ́lá ń dúró òun nǹkan kan pọ̀ àlùbáríkà lójú ó ní ẹjẹ́ á dùn àlùbáríkà náà má dùn àlùbáríkà sí nǹkan jẹ́ ó tó ọ báyọ̀ bá jẹ́ ó tó nǹkan wọn kàn parẹ́ mọ́ ọlọ́run ebi a ti sọ ìkáyà ọkùnrin kan tó ní kan tó láwọn ti sí fún ní ìletò kan gbogbo ará àletò ní wọn ara wàrà lọ́dọ̀ ẹ̀ wọ́n wá rí i pé ẹsẹ̀ ń rọ́jò ọba ti sínú wa wọ́n wà fún wàrà díẹ̀ ọmọ rẹ̀ tó sì rò lé tó ń pè bàbá ẹlẹ́sìn bá ìbò káyẹ káyẹ ọmọ ètò ìṣọ ọmọ tí nǹkan ń yìí ṣe. àbí ọba tí nǹkan ló ń mú yàn lọ́run mọ́ mu wa o ẹ̀jẹ̀ àtúbà o ilẹ̀kùn tí bá wà títí pàápàá nínú èyí mẹ́wàá

wọ́n bọ́ sínú kòtò tí ó ti hu kọ́ oko tútù wọ́n bá ń jẹ náà ìyá lójú bá ṣú. ó ń jẹ́ lọ nígbà tí ègbójú òkè èjòdúdé gbogbo àgbàrá tí ń sàn nílé tó yẹ níbi kòtò ló dojúkọ mọ́lú sì lẹ́mẹ̀ lọ́wọ́ èlò tí ó fojú òfojú rí báyìí òní jáde náà. ó mú mi yó náà wá yá lọ́dọ̀ àárọ̀ ọjọ́ kejì tí bàbá yìí ò ní ní wá màálù lọ wọ́n bá kan màálù tó ṣe gbèrè tèrè níbi ìlú òkòtò ní márùn-ún wọ́n ní ọyẹ́ rẹ tó ti gbá àwọn ilé mi ọtí ọ ìmọ̀ràn ọ̀nà náà wọ́n ọ̀hún ní bá hu ọmọ ní bàbá ẹ má sunkún náà tẹ́ ẹ rí àwọn omi tí ẹ fi ń kún àtàwọn àti nǹkan wa mọ́pà wa rẹ̀ àárẹ̀ náà láti bí ó ẹjẹ́ á tún ilé ẹ̀sán sí. olúwa ní àtàwọn ní tàbá àrìnìwánà láàyè ǹjẹ́ ẹni tó wà tẹ̀lé ìyọ́nú ọlọ́run àtọ́hà tọ́tẹ̀lé tó lọ ń wú tí ó sì pàdámúyà gbélé tí ó sì jàgbá kàmá ń bá hà àwa lè fi jẹ́ ẹnìkan rọ̀ já ìṣáàtì nínú ìlà yìí. tó sọ́rí pẹ̀lú ìbínú ọlọ́run ni mọ́ọ̀sì láti yí gba tó ń náà wọ́n ní ó lè yí ó ń ṣèjàmbá sọ́nà olúwa ní wà máa wá àrùjá ànámọ̀ irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ o ànámọ̀ ní ibùdó sí wọn dé wọ́n ó nípò lọ́dọ̀ ọlọ́run ẹni ó ṣẹ̀ ọwọ́ náà ẹni ó ṣí lọ́run náà wà lùdí náà aláàrùn ìgbà ṣe é gbogbo ń bá ń pẹ́ ṣá ọlọ́run ló ní gbogbo ẹ̀rọ. Olúwa ẹ̀ ẹ̀ náà.